الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا نبضنا والعيون على رغم ما ينكر الماكرون الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يهون فيا ظلمة الشر نحن السلام نحن السلام وهيهات الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يلي فلا آلي لا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله واشهد ان وعلى أصحاب المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنا استعين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم أتوب بلون الحمد لله أتوب بلون الحمد لله الحمد لله رب العالمين الله رب العالمين ọba ah, tí ń ṣe ìkan ọ̀jọ̀ kan orí fún wa ọba ẹni adá ọpẹ́ fún. àdéhùn ọlọ́run tó ṣe lórí àwọn ẹ̀dá ẹ̀ yóò ṣẹ. akáṣe ọ̀nà tí ó gbà ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní fónúkálukú kọlọmba ni mú àdéhùn rẹ̀ ṣẹ lórí dáadáa fáwa. àmín. tó bá sọ̀rọ̀ tó jẹ má bí òfin nínú Quran tọ́lọ́ náà tó wá mọ̀ yìí pé òun lòún kúkú dẹ̀dá òun sì máa ń tá jẹ́ tó ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ faramọ́ òfin yìí àwa fi ìlérí tó lé àfikẹ́gùn ẹ̀ gẹ́gẹ́ bó ti lè ọ̀rọ̀ ẹ̀ ha yọ ọ̀sọ̀ tán jésù nàtúlá ìbílẹ̀ dín iná kàláwó ní nkọ́bùlù ó ní wàhálà ń tẹ̀lé dáhùn ní nàtúlá ayé tẹ̀lé níyà. débò ṣe sọ yìí ọ yóò ṣe wà nìyẹn kò sí pàṣípààrọ̀ fún gbogbo ntọ́ni yóò tẹ̀lé náà ni yóò tẹ̀lé èmi wá ní ẹ̀yìn lè jàmá bọ́lá ń ṣe wí nírí láti láéláé dòní níta pé bí ó sì máa lọ́nu fàyè fúta mbẹ́. ẹnu wípé kọlọ àlejò náà jẹ́ káwa bọ́ sí igun bíi tí ìlérí ọlọ́run ti máa fẹ́ fún wa tínú wa máa dùn tínú àwọn ọ̀rẹ́ wa máa dùn láyé ń bí àtàwọn àlìkè àmọ́. nínú tafsiri tí a fẹ́ tàlé mi ọlọ́run bá ní àwọn afa ńgbà tí wọ́n tú ayé ọlọ́run tí a kà wọ́n jẹ́ agbọ́ yé wípé ọlọ́run ni ọba dáǹkandáǹkan tí ń dá gbogbo ẹ̀ sílẹ̀ ńgbà tá a bá débẹ̀ kọ́lọ́n kó fún wa kà ibẹ̀ ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti wá ti bẹ̀rù nú àti mọ kí lójúkù tá a ṣe fún gbèsè ayé wa. ìdáhùn sọ́wọ́ ni pé àwa dá ọpẹ́ fọlọ́run o. pẹ̀lú bọ́ ti rí àlámọ̀rí wa ìṣèbá ní tó yìí. àbẹ̀lọ́ba àlejòọ́lá májèlé tó padà dàrú mọ́. bí ṣe ń rí fún wa yìí ní jẹ́ pé ó dáa afẹ́ ah, sọ̀rọ̀ ọlọ́run oúnjẹ àárí sọ afẹ́ sọ̀rọ̀ ọlọ́run oúnjẹ àárí gbọ́ a sì ń mú un lò ní bá a ti lágbára mọ́ ah, èyí ò níyè méjì ọkùnrin máa báyìí. èyí tọkọ máa wà yìí wà láyé òre ni tí o níyè méjì nù ọlọ́run mọ́tò kọ́ ìjọ́ ìdá fún wa o. àmín. wọ́n lànà ọlọ́run wọ́n làṣẹ́ bí rẹ̀ la hawla wala quwwata illa billah. àyà tí a ti kàn yìí tá a fi ń tú tẹ̀fẹ́ máa tú tafsir yìí ni one twenty two àti one twenty three ẹ bá ní tọ́ lọ kátó bẹ̀rẹ̀ tafsiri ẹ̀. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك سين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا, وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون Aya méjèèjì yìí ọ̀rọ̀ tí àwọn àlùfáà sọ ẹni tọ́lọ́ ń bá lè sàánú tó lè gbọ́yé yóò tó ara mú èmi nìyẹn ẹni ọlọ́run bá sàánú tó lè gbọ́yé. yóò nísinmi kò ní méjì ẹni ọlọ́run bá wá sànú tó lè gbọ́ yé yóò nírètí bí a ọkà ń ṣe bẹ́ẹ̀ ní o sì máa dára ọkà ń ṣe bẹ́ẹ̀ ní o sì máa a wà lẹ́mìyàn yìí pé ó jẹ̀bi ní káwí pẹ̀lú ohun tí ọlọ́run sọ yìí. Ah, ó yé mi gbà yẹn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó tún máa kọ́ ṣẹlẹ̀ sínú ayé èèyàn tí n bá gbọ́ ayé àyíyẹ. kódà alẹ́ ti bẹ̀rù alẹ́ ti kẹrin kún pé ìpáyà àbí ìbẹ̀rù tí ò tó páyà yóò kùnà ayé èèyàn. ẹni ń pa ọ láyà ẹni ń bọ̀ lẹ́rù pẹ̀lú tó lọ́n ti sọ́kalẹ̀ yìí. bẹ́ẹ̀ pé ọmọ àmà ni ọlọ́mọ àmà ni ẹ gbọ́ ọmọ àdàbàdì bẹ́ẹ̀ ọba yìí ní dáǹkà dáǹkà má tó wá sígun tí ò ní dá ọlọ́run. àmín. ọlọ́ni ẹ̀rọ ẹ̀rọ máa wí pé bákan náà ní nǹkan àà tó bákan náà àwọn ọmọ nǹkan náà mẹ́ta ẹ̀ńtọ́ ajé kò kú ni. fàhàyàyìnà. fàhàyàyìnà ò lábàlì. وجعلنا له نورا يمشي به في الناس. àwọn amúní ìmálẹ̀ tí wọ́n máa fi rìn كمن مثله في الظلمات ليس بخارج منها. ọwọ́ àdàbí ẹni tí ń bẹ ní òkùnkùn tí ọ̀rẹ́ bí àti jáde tí ọ̀rẹ́ bí àti jáde àti ọmọnìyàn ni ó sàn náà bí ó ti jáde ní wàhálà. yorùbá wọn ní ẹnu ẹni àbí nǹkan la fi kọ́ ní ìjẹ wọ́n sì ní ẹnu èèyàn náà lèèyàn fi pe alápèmọ́ ara ẹni là á pe yorùbá kúnlé dé jàmá. ẹnìkan bá mi sọ̀rọ̀ lánàá ìlú kan tí ìsìkàdà ni wọ́n tó yẹ pé lára yorùbá náà wọ́n kà wọ́n kà wọ́n mọ́ ṣùgbọ́n tí wọ́n bá sọ ìjìnlẹ̀ èdè wọn ẹ̀ lè gbọ́. wọ́n wá ń bá mi sọ̀rọ̀ pẹ̀lú èdè ọ̀yọ́ sẹ́pẹ́ńdá wọ́n á bá mi sọ̀rọ̀ dáadáa ìlú wọn náà ti ń gbèrè gẹ́gẹ́ bàdàn wọ́n á wòye pé bàbá náà wòye pé kí n lè bá gbọ́ àwọn yé wọ́n á sọ èdè tí ń lè gbọ́ Yorùbá gidi ọlọ́run tó bá dẹ̀ lè gbọ́ ìlú mi ẹ̀sẹ̀ sùúrù ọ̀ fọlọ́n ti ṣe nìyẹn. ẹ gbà fọlọ́n. èèyàn ní ọ̀fẹ́ náà rẹ̀ sọ pé tèmi ó dáa. Hmm anabi ló ń láìkì nǹkan bẹ́ẹ̀ pé máa jèrè fún ẹ pé èmi ò tàbí ní àrẹ adábí yọ̀ọ̀ta fún mi èyí máa gbé rẹ̀ síbi pẹ̀lú ẹnu ara rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni bá gbé yẹn sí pé tó ọbẹ̀ sí ní nǹkan ètò kò síbi dépè rẹ̀ ọ̀lọ́ orí ẹ̀ náà lọ́wọ́ àmọ́ fún ara rẹ̀ ìsàngbé rẹ̀ ṣe pé anabi ní ẹ má dábàá rẹ̀ sí rẹ̀ yọ̀ọ̀sẹ̀ ẹ má dábàá bú náà sí rẹ̀ náà yọ̀ọ̀sẹ̀ sọ́nà bó ṣe bó de nókun ni ntáyà yìí sọ fún wa. ọlọ́run wa ní ẹ wá máa wò ó. kàzàlí kájú yìí náà lè ní káfíìrì ìnàmọ́ tààdúró ìhàmọ́lú. ó fi bẹ́ẹ̀ ni ẹ dáa ṣe àwọn tí káfíìrì ń ṣe lọ́sọ̀ fún wọn yóò jọ wọn lójú pa hmm. ẹ ẹ máa rí lára ẹ bí wọn kiri ìjọ lójú ẹ bọlọ ló ti bẹ́ẹ̀ fún. wàkàtàlì kàjà iná fi kùnlẹ̀ kọ́rí àti náà kábí ọ̀hún jẹrẹ níhà. ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan ńlá ti àwọn kànrìnkànrìn bẹ̀ tí a jẹ́ lẹ́sẹ̀ àwa máa ma ṣe wọn ń kúrò bí i. ṣé ọya ẹ máa dé pe sí ọ̀rọ̀ mi ọlọ́run ọya omi tẹ́tẹ́ lórí bí owó bí ipò bí agbára ọ̀yà ẹ̀ máa bẹ́ẹ̀ ti fi ẹ̀ fẹ́ pa ẹ̀ fẹ́ pa ẹ̀ máa wọ ọlọ́run jàmá. ọ̀sán akanni agbábọ́ọ̀lù ní akana agbábọ́ọ̀lù ń bí ó sì mọ̀ táwọn tí ó wọlé rè o wọ́n á ní fà á. yẹn kò fi hàn. gbogbo ìdè ni وما يمكرون إلا بأنفسهم وما يشعرون ọlọ́run ní gbogbo èdè tí a dá wọn ọ̀dá nǹkankan síbi nǹkankan ìlàbí àǹbùsíhì lórí ara wọn náà ni ó bá sí lórí ọmọ yéṣu náà àbáwọn àmọ́ bẹ́ẹ̀. ẹ wájà lọ sí inú tafsiri aya أعوذ بالله من الشيطان الرجيم. نعم. بسم الله الرحمن الرحيم. نعم. باب النزول نعم. باب النزول باب النزول أيوه. سبب النزول أومن كان ميتا أخرج أبو شيخ بن حيان الأنصاري عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى ومن كان ميتا فأهيناه قال نزلت في عمر وأبي جهل nbọlọ sọ pé àwọn amánkẹ́ àná mẹ́tàn ẹ̀ńtà ẹ̀kọ́kù wá ni ẹ̀kọ́kù ni ẹ̀kọ́ àwọn ọlọ́la máa ma jí Abu Sẹ́ẹ̀kì ibùnú àyáni àdè ànsọ́rí wọ́n mú ọ̀rọ̀ yìí jáde wá látọ̀dọ̀ àfa àwọn ọmọ Abbas inú gbólóhùn ọlọ́run tó sọ pé àwa máa ká nà mẹ́ta wani ayé iná hù. wọ́n ní umar rọ̀bí aláwọ̀ aníwù wọ́n ní torí ẹ̀ láyà ẹ̀fì sọ̀kalẹ̀ olùgúsẹ́lẹ̀ tọ́lọ̀ ń wá jí padà. ọ̀rọ̀ ẹ̀fì sọ̀kalẹ̀ náà nípa bíjálì ìrùlọ́lọ́ ń pa ní ojú òpó olókùn jẹ́ ẹ̀rí kan èèyàn méjì alọ́ máa lọ bí kájà máa tẹnìkan ọ̀dẹ̀ dá tilẹ̀ tẹnẹkẹ ó tẹ dẹ tibẹ gbàgé yányán yányán wọn dẹ yọ lọrin agbọnọ gàdé bandele abdullam rahima ọlá wípé ó sìyàn lọ lé kéwù ni. ó sìyàn lọ. ẹẹ ọ̀tọ̀ ní ẹjọ́ lọ kéwù ọ̀tọ̀ ó ń sè lọ ni. ẹ olódàbà ni wàá yé mọ̀ yìí ẹni ó sì lọ nìkan gbogbo ẹ̀ àwa tí wọ́n dákọ̀ ẹ̀ fún làkàn gbọ́ àwọn náà sì rántí mọ́ ìrántí mọ́ mo rántí ìrántí ẹ̀ nígbà mo káyà ìdíbẹ̀ kí n jẹ́ ìrántí ó kọ kó ní tẹ̀ ní wọ́n pe ẹni bá nílé sìn lọ ìrántí ẹ̀ mọ́ nígbà tọ́lọ́run wá sí ní ìtẹ́yọ̀mọ́ ìrántí ìgbà nílé kì í gbàgbé kọlọmọ ni ké bàbá yẹn. wọ́n ní àbíjáàlì lẹ́nu kejì. وأخرج ابن جرير الطبري عن الضحاك مثله وذكر أبو بكر الهارثي عن زيد بن أسلم مثله أو من كان ميتا قال عمر بن الخطاب Ọlọ́run sọ pé àwọn mọ̀nkánà mẹ́ta àfa wa yìí tí a tún dákọ̀ yà Abubakar alihari sí lọ́dọ̀ ṣéjọ́ ọmọ àfìlámà ó ní òun náà tún sọ bíbí tí àfa wa tòkí náà sọ ní Abu Sheikh ibùnà àyáni wípé umaru ni umar ònlẹ́ni tí ọlọ́run ṣe lókù tẹ́lẹ̀ tó wá sọ́dà láàyè. tamam masaluhu fi zulumati qal Abu Jahl bin Hisham. ọlọ́run wa ní sọ́dà bẹ́ẹ̀ tí a ń bẹ ní òkun tó ń wọ̀rẹ́ di àti jáde tí yóò sì jáde ń bẹ̀ wọ́n lẹ́ni náà ni Abu Jahl bunu Hisham Abu Jahl bunu Hisham ẹ̀rí Abu Jahl òtún tó ń dẹni ìpìlẹ̀ láìláìwù àwọn méjèèjì ni ẹjọ́ ń bẹ lókun tẹ́lẹ̀ umaru wa jáde lóògùn tiẹ̀ abuja yóò kú òun tiẹ̀. ọ̀rọ̀ síbẹ̀. ìyẹn àjọ máa lọ bì kan lẹ́gbẹ́ bó ṣe ní nìyẹn yorùbá ni wọ́n máa tutù kùtù ń gbà ní wọ́n lè pé ẹ̀yìn ìtòrí tiẹ̀ ìtòrí yanjú pé ń ló lo kádàrá ẹnìkejì rárá ọlọ́ọ̀ni máa ṣe bẹ́ẹ̀ orí ẹ̀ lọ orí ọmọ abẹ ọlọ́run ọba rẹ tó dá ọ ni máa bẹ ọlọ́run ọba rẹ pé wọ́n lọ́n ṣàánú mi o èyí tó ń pé kí wọ́n pín tẹ̀nìkan létí ẹ̀ rárá tí ẹ tẹ tòfẹ́ kan sí tẹ̀yìn kankan lórí tiẹ̀ tiẹ̀ nìkan tẹ̀ náà sì lórí ẹnìkan kan tẹ̀lẹ̀ ọlọ́run tí kọ́ni ọ̀sọ́ fún kọ́bọ̀ ọkọ̀ tiẹ̀ náà kọ́yanjú wọ́n lẹ́nu yà bú pé tẹ̀kẹ́jẹ ni tiẹ̀ ní gbogbo kejì rẹ̀ rárá tí wọ́n ń sọ ní sí ìràwọ̀ rẹ̀ sùn ní a fi ń ráyè gbé bẹ́lú mi ni. irú àwọ̀ kí àwọ̀ wa lè yàn tó náà ti àgbàtà fi gbélé fẹ́rẹ̀ mi fi àyọ̀ tó náà ti ń fẹ́rẹ̀ eré omi lọ rárá ìràwọ̀ kankan ò sí kí n pín kádàrá ọlọ́run ní kádàrá ìjàgbá bẹ́ẹ̀ ká lè ní sinmi. وذكر الواهدي النيسابوري عن ابن عباس رضي الله عنهما قال قوله تعالى أومن كان ميتا يريد حمزة بن عبد المطلب وأبا جهل وذلك وذلك أن أبا جهل رمى رسول الله صلى الله عليه وسلم بفارس وهمزة لم يؤمن بعد فأخبر همزة بما قال أبو جهل وهو راجع من كنسه وبيده قوس فأقبل غربانا حتى على أبا جهل قوس وهو يتضرع إليه ويقول يا أبا يعلى أما ترى ما جاء به صفى عقولنا وسب آلهتنا وخالف آباءنا قال حمزة ومن أسبأ منكم تعبدون الحجارة من دون الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله فأنزل الله هذه الآية الله أكبر نعم بارك الله فيكم آمين وسلك الله علما آمين afa wa wàhídíyà nẹ̀sàbúrí ní atúgbà ọ̀rẹ́ wáyé lọ́dọ̀ afa wa ọmọ abbas pé ńgbọ́dọ̀ ń sọ pé àwọn mọ̀nkíá nà mẹ́ta yẹn wọ́n ní èròǹgbà tí wọ́n gbèrò náà ní amsa nínú abdul mutallib rahimahullah radiyallahu anhu àti abajali la'natullahi alayhi ìyẹn <laughs> ni pé ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀. tó mú àyà yìí sọ̀kalẹ̀ kí lọ́rọ̀ náà jàmá òní dé abájá ọ̀nà wọ́rí ibú anabi ń ṣe anabi ń kírun lọ́wọ́ ọwọ́ ifá anabi anabi rúkú àbí pé anabi forí kalẹ̀ lọ́ba lọ́ba yìí gbé odidi ìfúnra fún mi kí a yọ kí wọ́n ti yọ kankan bẹ́ẹ̀ odidi fún ẹ̀ lọ́ba lọ́ba yìí jàmá anabi lórí malẹ̀. wọ́n lé owó anabi ò lè dágbé ní amsa tó ń jẹ́ ọmọ bàbá bàbá anabi lọ́wọ́ arí ìṣẹ̀lẹ̀ yìí níjọ́ yẹn kọ̀ ẹ́ sì di mùsùlùmí kejì múmi ni àmọ́ oríire ọmọ àwọn ẹni akọ́ fún kí yóò dẹ̀ máa ṣẹ́tọ̀ orí ibú náà ọmọ arọrùn ẹ̀sọ̀rọ̀ abẹ́ iṣẹ́ orí ibú náà fi rọrùn fún. njọ́ náà amúsà ò tíì gbà ìmọ̀tò bàbá amúsà pé orin jẹ́ a tẹ́ ìṣe pẹ̀lú ọmọ ìyá ọmọ ìyá rẹ̀ wọ́n sì ń ti di owó lọ dẹ́dẹ́ bọ̀ ọ̀rọ̀ dẹ́dẹ́ ní ń bọ̀ ìgbé ń bọ̀ lé ní ọ̀fà rẹ̀ ń bẹ lọ́rẹ̀. fa akibara gẹdibana ló bá ló bá padà tí bá fọmọ bi tí abudulayi wa ata ala abajan bile kaos ó délẹ̀ báyìí ọgbà ọ̀fàsíní ní omi ọ̀fà yé lẹ̀ ọ̀dà ìjádùn ni wọ́n wọ́n yàtọ̀ dára ilé yìí ní bá ń bẹ̀ ká ń kú lọ́jọ́ kí wọ́n yọ ìbọn síyàn lójijì. ní bá ń a à àbáyé àyà orí tí ọmọ ọmọ ìyá rẹ gbé wá ni wọn náà gbọ́n sí ń sọ. ọ̀pọ̀ òkú lẹ́nà. ó ní gbogbo àwọn ponú. ọmọ tí ọmọ ìyá rẹ bí ó ní gbogbo àwọn lògbònú pé inú àwọn bu dẹ́yìn wọ́sẹ̀bẹ̀ alẹ́ gbogbo ọ̀gá gbogbo ọlọ́wọ́ àwọn ń bú wàhálà pa àwọn. gbogbo àwọn bàbá àwọn tó ti lọ pátá ló yapa wọn kò tẹ̀lé kankan nù wọn. kọ́lẹ̀ hàmdá. nígbà wọn balaga. ẹẹ kò kọ́ wọn balaga lé nígbà wọn balaga. bí ìmọ̀ sọ bẹ́ẹ̀ ní ìṣèwò kákọ̀kọ́ tọkọ sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní òkùnrin sọ bẹ́ẹ̀ ṣáájú. àwọn òkùnrin àgbà tó àwọn òkùnrin wẹrẹ tó dé. àgbàlagbà tí ò ṣètọ́ lọ́hùn tólẹ̀ tó takú pé bóun sọlọ́run tún lọ́nà tó ń sẹrẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ní ìdàlílù mí pé má rí bá ọ̀sẹ̀ ṣe ìjọba sí bẹ́ẹ̀ orí ẹni ọ̀dà à ẹ má pọ̀ dàrú bàbá yẹn kòkòkò ebi kí ló bá bí náà ni ẹ kó náà ẹ lẹ́màá gbọ́ yìí ẹ bí dèdè rẹ̀ nú kó lọ́n jó bínú kéèjì omi kó bínú ìwọ ń bẹ lórí òdodo òun bẹ lórí ọ̀nà tí etí sọ̀nà lóyàbòsí ẹ ẹtọ ẹtọ ń tọ́ sí ìbínú bí ẹranko tí dàbò tètè wà tí wọ́n ti kẹ́lẹ̀ dé ni tí kò bá parada kò ní lu e àwọn tí a bá fa igbógun ẹwà igbógun fẹ́ẹ́ tẹ gírì ẹnu ẹni yóò kò sí sẹ́fún tó gbára pé tó bá mọ̀ ní pé kọ́ya kọ́ya má mẹ́ra àbí ẹranko tí ọdẹ ò tí ì rí kò tí wọn tó wà ìlànà tí ń bẹ lọ́wọ́ ọdẹ tí ó rè tí ó tí ó sọ̀ọ́lẹ̀ àmọ́ kọ̀ọ̀mọ́ bí ẹranko wà ọwọ́ à ń fa gbóògùn ẹranko tẹ̀fẹ́ ká ẹ̀rẹ́ tó ń sọ́wọ́ mà ní káyà lìkì mọ́lẹ̀ kọ́ mọ́ mẹ́ra tó lè mẹ́ra pẹ́rẹ́ ìbọ́dù bá lára rẹ̀ bẹ́ẹ̀ ni kí mùnáfìkì tàbí alábòsí tàbí àwọn tí ń ta kẹ̀sìn kàmọ́ ẹ̀kọ́ àwọn obìnrin ẹbí wọn nú ẹbí nínú ẹ̀sán tí ó fi bínú sí kó mẹ́ra kí náà mọ́ kéèyàn sán bẹ́ẹ̀. kọ́lẹ̀ hẹ́zà wọ́n mọ̀ ní àtúntà òmìnkùn. àǹtà ní lẹ́yìn nǹkan sépè ẹ̀rọ à ń bọ̀ ṣé ẹ̀yìn ẹ̀ nìkan tó ń bọ̀ jù yìí lọ. Dúnà ní ìjárò tàmí dúnì là. Ìbá òkúta lẹ̀ ń sìn tòótọ́. Ọmọ yẹn dé ó dà sọ pé ká sin ọlọ́run kan tí àríkọ́ kan ṣoṣo ni. Ó lè sọ fún wa pé lọ́dákẹ́ mọ̀ ń tòótọ́ alẹ́ ife sọ́mọ̀ náà wà ká da bàbá wa kọ́ dá bàbá bàbá wa kọ́ da ń tòótọ́ sọlọ́dọ̀dọ̀ náà sẹ́ni aká ìtòótọ́ sọ́dẹ̀ tàwa di ọ̀yẹ́ káta jí náà sẹ́ni ká tọ̀ ọjà ìjìdá òun ọba yín sì mọ́ àtàwọn ní àṣà alára ìlànà ìlọ́gbà wàhálà wúlá lèrè kádà o. ẹ̀yìn tí ẹ̀sìn wáyé mi náà gbà kí mi náà sọ mo sọ nítorí yẹn sọ. wa anna muhammadan abduhu wa rasuluhu. muhammadu yẹn olódò ọmọ wa ni mo gbà pé ẹni ọlọ́run òjíṣẹ́ rẹ̀ sún ni. àwọn afáàní láyà ẹ̀ bá a sọ̀ kalẹ̀ ló ń bá náà kó òkùnkùn tiẹ̀ kí ló ṣe jẹ̀mọ́ ó sì tẹ́tọ́ inú òkòkò ọlọ́dẹ mú mbẹ́ ọgbọ́rù pé agbọ́ àti ẹ̀gbọ́ náà arúgbó aláwo ṣé wọ́n lè yẹ kí màá náà ní lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ lọ́nà gbé orídìí fún lálọ́ jọmọ lórí kí ó ṣẹlẹ̀ gan náà ìtara èèyàn tó ní wọlé ni máa ní tara ẹ̀ sí tara rẹ̀ ní ẹ̀ sí. lára aya nítara ẹ̀sìn lára ọmọ nítara ẹ̀sìn lára aládùúgbò nítara ẹ̀sìn nítara ẹ̀sìn tẹ́ bá ń sin tí ọ̀dà tí ọ̀bàtọ̀ lọ mọ́jì ó dùn mọ́ nímú tó bá lágbára kó o sọ̀rọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ kórótó sọ̀rọ̀ yẹn kíní ẹ̀rẹ́ tí wọ́n di odi olókè tí o ti sọ̀kalẹ̀ tọ́dọ̀ rẹ wọ́n kà sọ̀kalẹ̀ gẹ̀gẹ̀ ní tọ́wọ́ bọ́ ọgbà ẹ̀sìn ogbìjà ẹ̀sìn ọ̀ lágbára gbólóhùn fọ́kà kọ̀ ó lè lọ yọ́ yọ́ bẹ́yẹ abá òtún ní òtún ní òtún ní gbólóhùn lórí ìyàwó rẹ tí ń wọ̀wọ̀kuwọ̀ jáde. Ah! àtọmọ náà pé ò ní sunlé yìí lónìí. pé ilé olé yìí ìdúgbò olé bá dọ lórí ibú ilé olé yìí ò ní orí bò débẹ̀. kó o ti jà fún yẹn kọ́ ló ń sọ ọ̀dọ̀ ọ̀la rẹ ti rọ̀ di ojú ọ̀gá rẹ tó wípé ọlọ́run ti ṣe ń ṣe pé ọ̀la rẹ náà ni. àmì ó ti mọ̀ di odi olú. tẹ́lẹ̀ ṣe ń ọ ò sí báyìí kò ní í tọ̀kalẹ̀ ìlànà lọ́hùn ìyá máa kú sáré ìkórè ojú díngbà mi ẹ ń bọ̀ bá kú tí wọ́n ti sí tán lórí àdé iṣẹ́ kan títí ń pọ̀ sùn láti àìmọye ìgbà wọ́n àfi wọ́n gbé sẹ́yìn fún un sáré ìsìn ni ó ti wà ariwo ẹ̀rí ni o fisikali ó pọ̀ sí iṣẹ́ ńlá iṣẹ́ ńlá ni ó kú tán wọ́n ṣe tán ni pépà gbé tí wọ́n ti gbé sẹ́yìn fún àwọn ọmọ ẹ̀yìn ṣe àtàwọn ọ̀rẹ́ kìlọ̀ orí ẹ̀ náà sì ni òun ni kìlọ̀ náà lọ ń bẹ̀ onóòlì kání bàbá ń ta mẹ́rin bá ń bẹ́ ń jòkó ni wọ́n ó mẹ́lẹ́ òkè ní ìsàlẹ̀ pé òótọ́ ni torí àwọn ẹni wọn lè ń tà ń sọ yìí ó ti pẹ́ díẹ̀ fún eléyìí à á sẹ́tọ̀ àánú ọlọ́run ni ní ẹsẹ̀ máa sẹ́tọ̀ ìbínú ọlọ́run náà ọlọ́run làwọn ń bẹ̀. àmín. naam. ìtàbàkọ́ tó wáyà àlà amẹ́ríkà tọrọ bọ́ọ̀lá wọ Abu Jahali. gbogbo ìwàyà àti lọ́fẹ̀ẹ́nu kò yí pé ẹnì ọ sọnù Abu Jahali ni sẹ́yìn sí wọ́n tún ní amsa ní ẹni tó mọ̀nà wọ́n kọ́ ní umaru ni so ẹni tó mọ̀nà yẹ ni wọ́n lè pé lẹ́wọ́jà tàmọ̀lò ni ṣùgbọ́n kò dàrú yí ẹni tó sọnù yẹn Abu Jahali. wà á mẹ́lẹ́mọ́ mi nulẹ̀ mọ́ tẹ́lẹ̀ Hamza wàkìlì. Umar radiyallahu anhuma wasahihu kama qala Ibn Kathir wa Qurtubi anna al-ayata àmọ́tún yẹ́dùkùlù fìyà kúlù mọ́mìnì wà káfí. ẹ wọn ní gbogbo ìgbà wa tó wá pátá ló fẹnu kò yí pé ẹni ọ̀sọ̀rù ní Abuja lè ṣùgbọ́n ẹni tó mọ̀nà ṣùgbọ́n ẹni tó mọ̀nà àwọn kan ní amsa ni àwọn kan ní umaru ni rọ́dìyàmáhu àmì huma àwọn méjèèjì bá nìyọnu sí wọn. àmọ́ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tí baba abdulkasiri sọ àti kùrìtúbì ní pé àyà yìí ó kárí gbogbo mùmínì pátá gbogbo ẹ má di mùmínì láyé pátá láyà yìí bá wípé òkú ni wá tẹ́lẹ̀ ó jí wa ni ó wá fún wa ní mọ̀lẹ́ tá a máa fi rìn ó sì kárí gbogbo káfíìrì pátá pé òkú ni wọ́n tẹ́lẹ̀ wọn àfi fẹ́ tọ́jú jáde ńbẹ̀ wọ́n sì ń bẹ́ ní òkùnkùn náà àyà gbogbo àyà òfin lẹ̀ bẹ́ẹ̀. irú anijẹ bẹ́ẹ̀ mọni anna ta lè mi anton ta lè yín àbẹ́mọ̀ ìgbé ọkà màmá dàrọ́ lánìí wọ wọ bi wọ́n ṣe ń bàjẹ́ fún wọn rẹ̀ ni wọ́n ti ń bàjẹ́ sí ni wọ́n ma àbí abẹ́ abẹ́ olóòtú dùn lọ wọ́n lẹ́sẹ̀ ní bàbá àwọn ni ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ntọ́fẹ́ dàda náà ọbẹ̀ bì lọ nílé yín náà ni. mo dáadáa ní ọmọ ń jẹ kò sí fábẹ́ kan èmi àwọn kan èmi àwọn kan alọ́bì kan tí ìkan ń bá àwọn tá a jọ lọ yìí jẹ́ déédéé bàbá mi ẹnì kejì jẹ́ déédéé ẹ̀gbọ́n àgbà lábàjọ lọ bẹ̀ ibi àjọ lọ ibi àlọ yìí wọ́n jẹ́ bí jẹ́jọ́ mọ̀ wá ọjọ́ mọ̀ wá ń ni wọ́n ní kárọ̀ yìí kí bá lé àwọn adélé bá lé bá lé gẹ́gẹ́ àjè àwọn tí mo sọ yìí ni wọ́n ṣáájú ń gbé pé èmi láti wà lẹ́yìn wọn gẹ́gẹ́ bí ààyè àwọn akúnlẹ̀ wọ́n dọ̀bálẹ̀ baálé ń kì wọ́n èmi yọjú baálé baálé kúnlẹ̀ tán pátá ọba mọ́lẹ̀ ó tún ba mọ́lẹ̀ gan wọ́n fi káàbọ̀ ẹsẹ̀ lẹ́ o ẹsẹ̀ ẹsẹ̀ ẹmọ wo lẹ́ o mọ̀lẹ́ bóyá bóyá ló gbé alọ́ ọjọ́ náà bóyá nìkan ló gbé alọ́ ó bàbá bàmọ́lẹ̀ tán yányá wọ́n ti kí àwọn ẹgbọ́n mi darí o. Ah. ìtọ́lọ́hún ṣe dà nìyẹn irun ẹgbẹ́ irun àgbà rẹ ìwọ ọmọ tí ọba àlékè ọlá ń sọ ọ́ dà lójú ọ̀tá lójú ayé àgbójú oorun kìnìún ó ń dà mélòó mi lọ́wọ́ sẹ́rí kìnìún ní kìnìún gidi ní àgbé àbábọ́dá kìnìún o kìnìún gidi tí ti gbogbo orí rẹ̀ pé nígbà ń jẹ lójú ọ̀tá nìyẹn. táwa ni wọ táwọn bàbá rẹ táwọn ìyá rẹ táwọn bàbá tèmi táwọn ìyá mi tó fi tọ́ ajẹ́ pé ọkà yìí á mú pé òun máa dọ̀gá lọ́ọ̀tì ẹ̀ àtúwí tán tó ń kó òun ẹ̀ lójú ọ̀tá. Ah. kóòmù ẹ̀. dáhùn yà ń kóòmù. lójú bíbá. lójú bíbá. lójú bíbá. bẹ́ẹ̀ ni ṣe jẹ́ nù lọ́ọ̀kan bẹ́yẹn. Ah, ojú ewé seventy two àbí lọ three seventy seven yà. وفي المقارنة بين المؤمن والكافر وردت آيات كثيرة منها wọ́n ní nípa tí wọ́n máa dùn múmi ní àti káfìrí sẹ́gbẹ̀ẹ́ ara wọn pé múmi ní ní káfìrí ni láti wàá máa sọ ní kálukú wọn wà wọn ní àyà tó wá fún ọmọkọ ọkàn bẹ ní pé akama yamsi mu. akama yamsi mu kibban ala wajhihi ada allah yamsi sariyan ala siratin mustaqim. ọ̀kanú àyà. ń júwe mọ́mìnì àti káfíìrì nìyẹn ọlọ́ni àbá máa yẹ mùsí mùkíbà ẹ̀ńtà jẹ́ pé mùkíbà nígbà tí ó máa rìn orí ojú rẹ̀ níbi rìn ojú níbi wọ́lẹ̀ mùkíbà làwájú yìí abẹ́ni fẹ́ pé ńgbà tó fẹ́ rìn kò tó gbóni sókè ó dorí kodò níbi rìn. àhàdá tẹ́lẹ̀yìn ni. àmọ́ ìyá mo ṣe ń sẹ̀rí ìyànà àlàáfíà ọ̀dẹ́ ìlànà ìjọpẹ́. àwọn ẹgbẹ́ tó bàbá fẹ́ rìn tiẹ̀ ń ń

tẹ́ à ń gbóni títì tẹ́ mọ pọ̀ nfẹ́ àwọn tẹ́ pé bí ẹ bá fi ẹyin sí orí síìtì kò lè lè bọ́ òṣìṣẹ́ aláàbò ni kò sí jọ́ lẹ́yìn kala èèyàn wá ń bẹ lórí ọkọ̀ wá ń bẹ lórí irun títì yẹn tí wọ́n lọ tààrà báwọn tàbí ẹni tẹ́ pé ẹsẹ̀ náà ní fẹ́ẹ́ rè kò sí kótó kò sí gegele kò sí kakana bó ti yú kò lè ṣubú ṣe náà àbí wọ́n jẹ́ pé nígbà tí ń rìn ojú ní fi ń wọ́ nígbà tí ń rìn olórí kò lórí ta lọ́mọ nàánú àméjèèjì mm. àwọn afáà ní gbólóhùn kí bá yẹn arabi tí gànàkú kéwú wà nìyẹn ẹ̀ẹ́ kéwú kò dàbí nǹkan míì tó kàn lọ tààrà tó máa ń sẹ́kọ́ náà kábà nípìnlẹ̀ fílù yìí kábàáyì ọwọ́ àtàtì fún rẹ̀ onímọ̀ fúlù fún rẹ̀ ẹni kàbáhù lọ́wọ́ kàbá kàbáwájà hu ọlọ́run bá ní do bá ní dorí ẹ̀ kó do. kàbàláhù wàjàhù. kàbàláhù wàjàhù bá dorí ẹ̀ kó do bá jẹ mọ́nà máa. ẹ bá se nǹkan tó dùn ọ̀sọ́ bá ti bá àwọn ti sépè ńlá fún. ìjà ló ń bẹ ní ìsìn náà gbogbo ọ̀tá àti àná lọ́dọ̀ abáni kàbáhù. kàbàláhù ju àdá iná. ẹ ẹ bẹ́ẹ̀ pé yòó nìkan náà dáa lọ́n bá ti pa. kàbàláhù ju àhù. ẹ bọ́tà bá ti mọ̀ wọ́n tàbí ti gbégbọ́ mọ̀nà máa ti ti tọ́lọ̀ lójú ẹ̀ bolẹ̀ lọ́mọ ìrọ̀jọ́ ọmọ lọ́sẹ̀ lọ́mọ kọ́mọ pa o àìpé kọ́tà ẹ̀ ní o kú o torí bọ́tà bá ti ní kú ẹ̀yọ́ kan bá kú mẹ́wàá mi ní ó dìde o gbọ́dọ̀ mọ ara kọ́ máa kọ́tà mọ̀ wà báwọn mọ̀ hmm. wà báwọn. ẹ wá ní tí mo fẹ́ wà yọ mẹ́ ni pé kábàtà àdì fún rẹ̀ nígbà tó wá di pé ó dì mọ̀ sí bíbí ansa tó di àkábà lọ́wọ́ ajá sí ọdẹ mú wọn báwọn. afghan tọ́ba ti kó fíìlù kan iná sáà díẹ̀ ni hmm. tabanija lásà séèdù kọ̀kọ́dá abẹ yẹn hmm. àtọ̀jẹ́ yé hmm. orí nítorí kò lóra máa retí jàlásà ọ̀rẹ́jà àlámọ́kítà bí o ìjà nàìjíríà bí o àmọ́ àti gbọ́n tí wọ́n fẹ́ wíyé ń bẹ̀ àmọ́ tẹ́ bá fi amúsáàtì kún jàlásà ó ní àjìlásà kò jókòó má wọn da jókòó nìyẹn angilasa seedu angilasa seedu amúra hmm. seedu dá amúrù òbí jókòó ṣùgbọ́n òdìkejì ẹ̀lẹ́yìn wá ṣẹlẹ̀ yìí tábà ni ẹ má ṣe mọ̀ pé bí ọlọ́run wa nìgbẹ́rẹ́ lọ mú ìmúru fíìlì wa ẹ̀ ń bẹ́ẹ̀ pé ẹni tó bá dorí kodò ọ̀rọ̀ dàrú nìyẹn hmm. ọlọ́run ò dára ká dorí kodò ṣùgbọ́n tó bá di ṣe nǹkan ẹ̀fọ́ ojú ẹ̀fọ́ odò ẹ̀mú fún ní fìlì náà tí yóò máa sọ pé ọ̀rọ̀ ẹ ti dàrú torí pé amúta ti máa ń fún nǹkan tàdí ni ọwọ́ adébí eléyìí ó tún bẹ́ẹ̀ mo ti jẹ́ bẹ́ẹ̀ nù. àyà mi rí. مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون kọ́kọ́ yẹn ní múlíkù lọ́wọ́ seven lọ́wọ́ bẹ̀ twenty two twenty two ni twenty two yàrá twenty two ṣùgbọ́n múlíkù ni ọlọ́run ní àpèjúwe. masalul fariqayni kal a'ma wal amwe àwọn ìyá ìjọ méjì. kal a'ma ìjọ mọ̀mẹ́ ní àtijọ́ káfíìrì ó dàbí ẹni tó fọ́ lójú. wọ́n àfọ́n. ó sì dàbí ẹni tó di létí. wọ́n bá sí ìrì wá sẹ́mi. àwọn kan náà ojú wọn fọ́ etí wọn di àwọn kan wọn á jẹ́ bàṣírù. basir wọ́n rí na sẹ̀mí wọ́n gbọ́ràn. Ayẹsẹ̀wìyáni. Ayẹsẹ̀wìyáni mọ́sálà. Bàbá ìmàmá ti ń gbọ́ wa, àbúrò ti ń gbọ́ wa, ẹ̀gbọ́n ti ń gbọ́ wa, ayẹsẹ̀wìyáni mọ́sálà. Sẹ́kùkẹ́ náà ni wọ́n. Sẹ́mi ayé òmù kan bẹ̀rù lómù. Àpàlà àtàgbà kẹrù. Ẹ̀rù náà. Ẹ̀rù náà sọ́tò hold. Ayé àtọ̀ntì wà. وما يستوي الأعمى والبصير ọlọ́run ní ṣe ẹni ọkọ lójú àtẹni orí na sẹ́bàkan náà ni wọ́n èèyàn nú sùràtù míì o. ó tún wá ní wàlá. wàlá zulumatu wàlá nù. ṣé òkùnkùn àtìmọ́lẹ̀ sẹ́bàkan náà ni. ولا ظل ولا حرور ولا ظل abẹ́ bògì wàlá zílù inú fáànù wàlá zílù inú èsì wàlẹ̀ àti òfin búrẹ́dì. síbàkan náà ni wọ́n. وما يستوي الأحياء ولا الأموات. ẹ̀jẹ̀ sọ fún yín o. ọba àlejò ọlá ní wàlá àmùwá àbára. àwọn tó máa ń jẹ abẹ ní èèyàn wọ́n dàbí òpó ọdún ọjọ́ òpó ìdílé òkú sáré ni wọ́n sọ òkú ayé ni o òkú ayé ni o. إن الله يسمع من يشاء. Ibi ọ̀rọ̀ wa ọlọ́wọ́n dájúdájú wọn ọlọ́run. ìsìnì ọmọ ènìyàn ṣá. olùmọ jẹ́ kí ẹni tí ó gbọ́ràn ọ̀gbọ́ràn. ìsìnì hmm. wù ẹni tí ọba fẹ́ gbọ́ràn olùjẹ́ ọgbọ́ràn ẹ má fi wù ní pẹ̀lú. ọwọ́ àdìnàmọ́dé wà nílé. wà á tàbí mọ́sílẹ̀ ìmọ̀ àbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́dún ànábì o lè fẹ́ kárí ìgbọ́ràn ò lè yẹ ọ́ gbọ́ràn. ìyẹn ti wá sáré ní ìsìn ẹ̀ wá ń pè ẹ̀ wá ń pè sídò máa múlù àbótí gbọ́ ni. إن أنت إلا نذير إن أنت إلا نذير ọlọ́run ní wa nábì ẹni kó kìlọ̀ ní tiẹ̀ sọ ẹni tí ó gbọ́ ìmí ni kò sì ní gbọ́ ọlọ́run náà ni ọlọ́run làwọn bẹ̀. àmín. naam. وإذا كان الاهتداء إلى الإيمان والانغماس في ظلمات الكفر والضلال بسبب من الإنسان واختيار منه. ọ̀rọ̀ wa ń báyìí àwọn afáwọ̀ ń tẹ̀sí wa ni ìmọ̀nà lọ bí ìmánì wà ìmọ̀nà lọ síbi ìmánì wà àti títẹ̀rì sínú òkùnkùn ìkọtọlọ́hún àti ìsọnù ọkùn méjèèjì wá jẹ́ okùnfà láti owó ọmọ ẹgbẹ́ yàn wà ìtìyàrí mi ní oní ọ̀pọ̀ wa rẹ̀ mú kan bẹ̀ jama oní ọ̀pọ̀ wa rẹ̀ mú kan bẹ̀. ìwọ náà sọ̀tọ̀ wọn fẹ́ lẹ́tà afẹ́ mọ̀nà àwa gbọ́rọ̀ lọ́hùn abẹ́ afẹ́ mọ̀nà agbọ́rọ̀ ọlọ́run à ń kà à ń bọ̀ afẹ́ mọ̀nà àyè láti tó bọ́ sẹ́yìn lẹ́nì àsìkè a sì ń bọ̀ kọlọ̀njọba aláyé a sì ń bọ̀ à ń fẹ́ tọ́ nìyẹn wọ́n àti làwọn agbọ́ yìí ọlọ́run máa yé nǹkan kan mí lóore tí ò ṣe é kà tán tó dẹ̀ sí fojú rí tí ó dì mẹ́nu pé a kàn wá nìkan lọ́wọ́ pé a wá torí pé ibi ọlọ́run ti sọ̀rọ̀ sí nìyẹn pé tọ́ ọ bá lè lọ tẹ̀síìrì ńjọ báyìí ẹ̀yin màlẹ́kà ẹ sọ kalẹ̀ fún èyí ó sì wá kò sọ kalẹ̀ nìyẹn. tẹ́ má ì sọ tẹ́ má ì sọ òun náà ní ọ̀kadà fẹ́ kán lẹ́sẹ̀. ó ń tàn ní o òun náà ni mítírà fẹ́ mm. màlẹ́mà tó fẹ́ rún mm. àmọ́ mítírà márùn o ọ̀kadà má kan lẹ́sẹ̀ o sásìkò mm. ń bá ka mọ́ tẹ̀síẹ̀. Allahu akbar. ẹ̀yin tẹ́ wàá sọ fún ẹ sọ fún pé tẹ̀síẹ̀ kan bẹ níbi báyìí ẹ fún káfílẹ̀ mà bí yóò ràn rẹ̀ lọ́wọ́ àbí ràn rẹ̀ lọ́wọ́ tẹ̀síẹ̀ ń bẹ o níbi báyìí o wàá tí wàá ń bẹ o. àkúyọ̀ àfẹ́. gbogbo ọ̀nà tí òfin ní rí lọ́lọ́run ti tẹ́lẹ̀ fún wọn ó pè é kódà bó lóun lò lọ pé à ìwà lèyìn ẹja lọ àgbọ́kọ̀ ọjọ́ mi ẹ̀yìn ọ̀dà náà wọ́n bá yín wọ́n bá yín ti tọ́ ó kò fi méjì méjì sọ́ọ̀mù tí ó gbà fọmọ ẹ̀dá ènìyàn tí ò ní jẹ tán tí èkú la jẹ èkú pò ń bẹ̀ tí èkú la yé bá tiẹ̀ pò ń bẹ̀ ó lè pé ìjókòó wà sí kan náà títí ń bá ń bá yí bá ọ̀dọ́ bàbá ó yọ láìpẹ̀lẹ̀ láyégún. ọlọ́wọ́ á ní kí amọ̀rírì ní ìjọba àti bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì kulẹ̀ lọ́jọ́ ọ̀tẹ́ ọjọ́ ọ̀tẹ́ ọlọ́wọ́ á ní ká kókó àlójú pé à wọ́n lọ́hùn àbámadé oré wà àbálọ́ ọbẹ̀ báwọn èèyàn yìí kálọ̀ kó fún ọ́n bẹ́ẹ̀ ama a lè bẹ̀ ọ́ aláàánú sì ní ọ́ tó lè dáhùn ọmọdé bẹ́ẹ̀ àwọn àṣetán ìṣẹ̀wé o ó kàlí kó ní ìṣẹ́jú ní ìṣẹ́jú àyà fún àwọn ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀. bọ Ọlọ́run máa sọ sọtọ fẹ tọtọ fẹ fọlọ ìdí náà ń tẹ gbàgbé ara mi o. àánà gbọ́dọ̀ ẹni tí a ti ń sekun yín ni. ọ̀rọ̀ ajé ní ojú ìjọba. ọ̀rọ̀ ajé ní ojú ìjọba. ẹni àgbọ̀ra. ẹni àgbà níyàn lánàá ni bàbá wa mùdírù ní gẹ́gẹ́ ni wọ́n fún lábọ̀ yìí pé àdúrà táwọn táwọn ṣe ní ayégun ọgbà o. wọ́n lọ gbà nínú aró gbà gbà á lọ. kí ló fà á ọ̀kan náà máa bíbí wọn kí wọ́n sì fi ìmọ̀mọ̀ ó sì jọmọ kékeré kọ́mọ ń dànágbà. ẹnìkan bá ló fẹ́ máa tó lọ́dọ̀ rẹ̀ lọ́ba ní àràfíà lóde ní ẹgbẹ́ mẹ́ra bá fún lówó tíra. àwọn àyẹ̀kọ́ mẹ́rin ọ̀rá síà lọ́wọ́ pé bí ẹ mú ọkùnrin náà lọ́wọ́ kájọ rà ní ọjà àbá. lọ́ba lọ́ba ẹni tó fẹ́ máa kí ó lé pé ẹ̀rọ ń fẹ́ ọ̀rá síà òun fẹ́ kẹ́mi náà kà lọ. Ah, ẹni ẹni wọ́n ti dáa fáà mùgbùn náà bilẹ̀ ká àfáàsì ń bọ̀ láti lọ rí wọ́n ti lè pé àwọn là oríṣi ní àfáàsì ń bọ̀ àti wáàsí ní ogun pa ìgbéga àwọn òdebẹ̀ wọn mọ àfáàwọn rí oúnjẹ fẹ́ mà ọmọ tó yẹ so ibi náà bá dé ibi wáàsí ní oríyọmọ amsat ní máa bèrè kwẹ́sìlá lọ́wọ́ àwọn èèyàn bí táwọn mọ̀ ẹ̀ka bá dìde àgbàlagbà ní ọ ní àfáà lòun ọba ní ọdọ́ta. ní ọba náà bá fi kọ́ dára kú gàmà oyèmí ní ẹ dọ́bà ẹgbà báyìí ẹgbà báyìí. oyèmí yọ̀dà owó tí ẹ kò nídìí aláwọ̀ pupa nìkan ẹni tí kà ń bọ̀ tiẹ̀ tí kà ń bọ̀ tiẹ̀ tọ́ka tiẹ̀ yà síbí ní kọjá de lọ́mọ bá ẹ bọ̀ ẹ̀wù kan sí wọn ló tún ti ẹ̀wù kan tó wọ̀ kan tó. kọ́kẹ́ lọ́ra